ah gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo rí program mo rí fídíò kan online ni ọba àwọn fúlàní àwọn ẹ̀mí àwọn ó wà ní airport nígbà tó wà ní airport tí ogun yẹn wá ń kọjá tán kí àwọn aráàlú wọn tí ogun wọn kì í wọ́n bẹ̀rẹ̀ wọ́n pa kúbọ́kúbọ́kúbọ́ wọ́n bẹ̀rẹ̀ tán láti máa kí wọ́n bẹ̀rẹ̀ tán láti máa kí wọ́n bẹ̀rẹ̀ tán láti máa kí fídíò yẹn lẹ́wọ̀n yẹn gbogbo àwọn tí wọ́n wá sọ́dọ̀ ọba wọn gbogbo wọn náà ń bẹ̀rẹ̀ láti kè tí àwọn tí a sì ń sọ yìí wọ́n wọ́n ní ẹ̀sìn jù wá lọ wọ́n mọ̀fin ẹ̀sìn jù wá lọ wọ́n mọ gbogbo nǹkan nípa ẹ̀sìn jù wá lọ láwọn fúlàní yìí tó yẹ pé àti ẹ̀gbà páwọn gan ni wọ́n ń ṣẹ̀sì nígbà tí àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn tá a mọ̀ pé wọ́n tẹ́ mọ́ tá a mọ̀ kọ́ mẹ́sìn wá lọ yìí tí ẹ̀sìn tiwọn tí wọn ò ṣe débi pé kí wọ́n rí ọba wọn ìyẹn emir emir náà lọ́ba wọn tí wọ́n pa kúbẹ́kúbẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ kì ẹ wá sọ́dọ̀ àwọn ọba tiwa mo wà láàfin kábíyèsí ọ̀nìrìṣà níjọ́ wo àwọn èèyàn ah! yàtọ̀ sí àwọn eh, àwọn ìgbìmọ̀ tí wọ́n tí àwọn àti kábíyèsí ọ̀nìrìṣà jọ wà yàtọ̀ sí àwọn èèyàn àwọn tó ń dọ̀bálẹ̀ kí ọba nìkan nù àwọn tó ń bọ̀ fún bánu gbogbo àwọn tí ọba pè wá sí àpèjúkò tó pè wá sí àpèjọ kò sí ẹnì kankan tó lè dọ̀bálẹ̀ kí ọba nu wọn àwọn tó wá kí bá ń dáná lọ́la àwọn ń dáná àwọn àfa tí wá ń bí wà ń bẹ àwọn àfa tí wá ń bí wọ́n wà ń bẹ wọn lára fẹ́ kọba tiwa nígbà àwọn gàmáìkì wọn gan kábíyèsí ọ̀nìṣà ọba àwa ọ̀jàjà kìíní mo yíkọ̀ ọ̀tún o yíkọ̀ òsì ẹnu náà fi yíkọ̀ ọ̀tún náà fi yíkọ̀ òsì ó fẹ́ kí ọba ọ̀kọ́lẹ̀ Yorùbá òun fẹ́ nu yíkọ̀ ọ̀tún òun fẹ́ nu yíkọ̀ òsì. pèsè bí wọn o pèsè bí wọn o torí ìmọ̀ tí ọba fẹ́ gbà lọ́wọ́ wọn kìí bí ó ní nǹkan tán fẹ́ fọ́ba ọba ló lè fún wọn ní nǹkan torí ó sì jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ bíi babaláwo àwọn tó jẹ́ kábínẹ̀tì ọba nìkan ni ó mọ bọ̀wọ̀ fọba tẹ́ bá rántí jọ́ kìíní tá a sọ wípé àwọn kan wá dá ààfin kábíyèsí rú níbi tí mo bẹ̀rẹ̀ nu àkọ́kọ́ ni ọ̀wọ̀ ọ̀wọ̀ téèyàn bọ̀ fọba tí mo lárọ́ bá àwọn ẹ̀míà yẹn àwọn ẹ̀míà ni wọ́n bẹ̀rẹ̀ kò sí pé kó jọlọ́pàá ní ní nọ́ọ̀tì ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni tó bá rí ẹ̀míà tẹ́yìn bá ti wá dọ́dọ̀ ọba tiwa ẹ kábíyèsí o orí adé mo kiri adé o bàbá mi ìtòkùn yìí lórúkọ o bàbá mi ọ̀jẹ̀já mo yìí lórí lórúkọ o ó sá máa scope ọba mo yí kọ́ tún o lórí ìdúró náà mo yí kọ́ sí o lórí ìdúró náà lẹ́yìn tá a pè lọ́ba àkọ́kọ́ lẹ́yìn tá a kí bàbá wa lẹ́yìn tá a pè lálòlé òbu àtòkù láyé níbi tí àìka ọba kún ti bẹ̀rẹ̀ nìyẹn mo wà lákòjọpọ̀ yẹn ojú sì ń tì inú sì ń bí mí ẹni tí ń sọ yorùbá lẹ́nu ọba tó ṣe kó agbábá kìlá ní kábíyèsí o mo yí kan tu o mo yí kan sí o lórí ìdù o. àwọn nǹkan dẹ̀ pé tó o bá pọ́n àṣà rẹ lé kò kí ah, mi ò bẹ́ẹ̀ sọ́dún kọ́ńdà bá wà bá dẹ̀ yọ̀ǹkì kò kí ṣé ọba yẹn ló ń pọ́n lé ní bàbá tiẹ̀ lò àṣà tiẹ̀ ló ń pọ́n lé ẹ̀yà rẹ ìran rẹ tó o ti wá ló ń pọ́n lé orí adé yẹn ló ń bọ̀wọ̀ fún un bí wọ́n ṣe ń bọ̀wọ̀ fún yẹn bẹ́ẹ̀ lómi ìbáwá láti ta ibi ó bá ti dúró ti wá ìbáwá láti dúró ìbò ibi ó bá ti dúró ti wá ìbáwá láti wá aláṣọ pupa tó bá dọ̀bálẹ̀ kí wà bẹ́ẹ̀ òun ò ní dúró kí wà bẹ́ẹ̀ bó o ṣe ṣe àìlónà ò ṣe ṣe. ok sìn máa lọ rẹ bí a bí alátúnjẹ láwọn òun fún mo wá mo wá sílùú sílùú bàbá mi máa fẹ́ kí ọba wa lọ́ba tábà tá a gbà pé ọmọ Yorùbá Yorùbá lẹ́ẹ̀fi kí ọba mo wá dúró fọba lọ́ọ̀kan mo yí kọ́ ọ̀tún Moyi Koiki àwọn kan tàbí kò kì í ṣe stupidity ni o ṣe n pé ẹni tó jẹ́ bí abẹ́lẹ́ ọ̀hún fún tí ò kì í ṣe kọ́ṣọ̀ tiwa tó lọ yẹ kí bàbá mi òun náà ni Moyi Koiki o bóyá mo ṣe lónìí ó ṣe ṣe bọ̀ tó bá mi tí mo dọ̀bálẹ̀ instantly ló dọ̀bálẹ̀ yóò pé yes yóò fẹ́ bá mi practice tí mo ṣe yẹn afẹ́ regard kọ́ṣọ̀ mi afẹ́ respect kọ́ṣọ̀ mi torí màá sọ fún pé mo sì mọ́ kí bàbá wa ni òun náà sì dọ̀bálẹ̀ àjọ kí bàbá mi àjọ kí ọba wa láwọn àbá tiwa ṣùgbọ́n kí káyé pé gbogbo stories mo ti sọ fún un nígbà tájọ wà wípé ní àtàjọdọ àwọn ọba ọmọdé balẹ̀ kí mọ ni o kí ẹ̀fọ́ àmọ́ ọba mi kí wá kí wá ní wá kábíyèsí o bóyí kan tí o bóyí kan sí o lórí ìdúró ní táwọn ọmọ Yorùbá ń ṣe ní ìsín nìyẹn tí bóyá torí pé ewu rè bóyá mi ti lówó nu wọn èmi ò mọ tí ẹ mọ ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ti sú mi o ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá tá a la tá a mọ kílèmù pa nífẹsẹsẹ ọ̀rọ̀ wa ti sú mi ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ti sú mi nígbà tí ọmọ yorùbá tó pé ọmọ yorùbá tára sì gbà pé àwọn bàbá wa àwọn ni ọba tára sì gbà fún wọn kí wàá ló mú ọmọ yorùbá fẹ́ sọ̀rọ̀ níwájú ọba aládé oyè tó bá rí o jẹ o sá lè jọba lọ kí wọ́n lọ́mọ yorùbá fẹ́ sọ̀rọ̀ níwájú ọba aládé kí wọ́n ayẹkẹ́ kábíyèsí o mo yí kan tu mo yí kan sí o ò bá jẹ pásítọ̀ o bá jẹ àfà àwọn ìmọ̀ràn kò bóyá ah, mo fẹ́ takò kí sọ̀rọ̀ Islam ni mo fẹ́ takò kí sọ̀rọ̀ Islam ẹ jẹ́ agbẹjẹ́ ẹgbẹ́ ẹ̀sìn pati ẹ jẹ́ apẹ́sìn pati Islam of Christian ẹgbẹ́ pati. ọba tó yìn nígbà tó bá invite imam tó invite pastor tó invite gbogbo wọn ìfẹ́ lọ́ba ní sí wọn tẹ́ bá fẹ́ kí ọba tó bá tí tí ọmọ aláwùsá ní nọ́ọ̀tì tó bá yẹ ẹ̀mí àwọn tó bá lè bẹ̀rẹ̀ báyìí tó pa gbogbo ẹgbẹ́ tí ogun pa gbogbo ẹgbẹ́ kí ẹ̀mí àwọn kí ṣé ọba tiwa wà làwọn ò lè dọ̀bálẹ̀ kì í táwọn náà mọ̀ pé ìdọ̀bálẹ̀ lè wọ́n ní dọ̀bálẹ̀ làkẹ́ ọba táwọn náà kì í dọ̀bálẹ̀ làkẹ́ ọba táwọn ló lè bíìgì májú ọba tí ò ní dọ̀bálẹ̀ kì ọba. à ń dọ̀bálẹ̀ kì abaláwo. à ń dọ̀bálẹ̀ kì abaláwo náà síbá ṣebí ọṣẹ aláàrin bíi àtàlọ́sọ̀kè tasẹ̀ ẹni tí àwọn babaláwo àwọn ọmọ babaláwo àwọn ọmọ kọfà tí òun má dọ̀bálẹ̀ òun mọ̀ dọ̀bálẹ̀ ayọ̀kálùkù mọ̀ dọ̀bálẹ̀ tí òun jọjọ jọjọ ní sáà ní jọta lọ sókè tasẹ̀ tí tẹ́lẹ̀ lọ sọdún fún àgbáyé ọkàlùkù dọ̀bálẹ̀ kí baba kí baba ìṣẹ̀ṣẹ̀ ó sì máa wù yí ká tó wá lójútó ọgbà òwúrẹ̀. táwọn ẹgbẹ́ sì làwọn fẹ́ ṣe sáwọn fúlàní haúsá láwọn ẹ̀míà sáwọn haúsá ń dúró kí ẹ̀míà wọn ni sẹ́mi ọ̀kẹ́ stupidity ni ìwà àbàjẹ́ ni kì í ṣẹ̀sìn ẹ má ẹ má yí mi pé ẹ ẹ̀sìn islam tiwa àbí kìsẹ́yìn tiwa kò fẹ́ ká bá o. ǹjẹ́ ǹjẹ́ tá a sọ pé ẹ ẹ̀sìn tẹ́ ẹ mú wá wípé kò kì í ṣe ẹ̀sìn kọ́tíọ̀ tiwọn lọ́hùn ni ẹ wà fẹ́ kú ẹ lẹ̀sìn ni kọ́tíọ̀ tiwọn lọ́hùn ni nà ó. tó yẹ pé tí kọ́ṣọ̀ kan bá dé yóò fẹ́ kú kọ́ṣọ̀ kan dànù ni tí kọ́ṣọ̀ kan bá ti dé yóò fẹ́ kú kọ́ṣọ̀ kan dànù ni kọ́ṣọ̀ tiwọn lọ́hùn lẹ́ ń ṣe. tí wọ́n bá rí oníṣẹ̀ṣe tó bá sáré lọ dífá tó bá forí balẹ̀ tó bá lọ sí di Jésù tó ń jùlù tó ń ṣe kí nìkan wọn ni ah, ah, mọ ohun tó pè lọ́lọ́run bọ̀ tí mùsùlùmí bá lọ sí mọ́ṣáláṣí tó bá lọ forí balẹ̀ tí gbogbo mùsùlùmí bá kọjú sí ibìkan tí wọ́n forí balẹ̀ sí ibìkan tó kọjú sí wọn ẹni yẹn kò ní bí lọ́wọ́ wọn wọ́n sọ pé àwọn ah, Ọlọ́run náà ń forí balẹ̀ sẹ́nu lọ́wọ́ Ọlọ́run wà dàbò rí ìdùn àbí forí balẹ̀ Ọlọ́run jẹ́ ok tí. Ti mùsùlùmí bá ń sọ lárúbáwá tó wá fi ń bá ẹlẹ́dàá ẹ̀ tó bọ́ fi bọ́ lọ́rùn rẹ̀ sọ̀rọ̀ mo sọ pẹ́sìn ni tá a bá ti ń sọ yorùbá kì í ṣẹ̀sìn mọ́ àwọn wá gbẹ́sìn tí wọ́n wá nítorí ìmọ̀ pàṣà ni wọ́n ń ṣe nìyẹn kí ló ń jẹ́sìn àṣàlú àṣàlú àṣàlú kálukú kálukú ṣe ẹ̀sìn kọ́ ẹ̀sìn ni àṣàlú kálukú kálukú ṣe ayé tẹ̀wọ̀ àmọ́ àwọn yẹn ti gbọ́n àṣàlú kálukú kálukú ṣe ṣe ọ́ àṣàlú ti ní kẹ́kẹ́ kọjú kábàkẹ́ forí balẹ̀ sàlẹ̀ tiwa náà ní ká pé ẹ bá wa ẹ bá bilọ̀n tún fa yóò fi balẹ̀ fa ẹ bá bilọ̀n tún ogun yóò yóò bọ̀ ogun rẹ̀ ẹ bá ó sàgó ṣe sàgó rẹ̀ ọlọ́sùn yóò yóò lọ di ọ̀sùn rẹ̀ àṣà tiwa náà ni wọn káyọ̀ kúrò níbi tó tọ̀ sí. intanet mọ̀ pàṣà ni pé àṣà fẹ́ tájà kan bá ti dé yóò fẹ́ pàṣà kan nù ni táyà pé ẹ̀sìn ní tẹ́ gbé wá kò yẹ kó lè pàṣà wa nù táyà pé ẹ̀sìn dúró àṣà dúró kò yẹ kí ẹ̀sìn olè pàṣẹ àrùn ṣe pé ó yẹ kí ẹ̀sìn ká adìẹ máa ṣà ni tẹ́ pé ẹ̀sìn dúró àṣà dúró but ẹ̀sìn fẹ́ pàṣẹ àrùn ni nígbà tó ń sọ fún pé ní tẹ́yìn fẹ́ rúbalẹ̀ fún yìí ọ̀rà kìí sọ lọ́hùn ọlọ́run àwọn foríbalẹ̀ fún ẹ̀yin ẹ̀yin ọmọ lọ́hùn ẹ kí ó ra yín kò mí ẹ̀yin ọmọ lọ́hùn ó di ọkọ̀ gba bìlífù tìpítà nígbàgbọ́ ní ọlọ́run ó di ọkọ̀ kùsọ́ ẹgbẹ́ kan ẹ̀sìn tún lọ ó tún bùṣe gàdá ó bùṣe gèdè hmm. ó ní àti sọ pé <laughs> ṣe rí táwa ti dọ́dọ̀ ẹni tó dá wa èdè tí wọ́n láwọn ọmọ sọ ẹjọ́ ti ọlọ́run ṣé prophet tó mẹ́sìn wá prophet Muhammad tó mẹ́sìn wá ṣégbà tó ń bọ̀ ṣó méjì dání ni <laughs> ṣé bó méjì yẹn ni àṣà làwọn bíbù yìí ṣe kò gbìn sẹ́sìn àṣà ni nígbà tó dé wà dé wọn wá múrọ̀ yẹn wọn múra wọn pé èdè láti lọ sọ ní tásídọ́nù ní sẹ́ pé prophet tó mú ẹ̀sìn wá ó gán bédè ni kò sí ẹ̀kan àṣà lókàlùkù practice o akẹ̀yí bọ́lọ̀ lọ́rùn ni o àṣà lókàlùkù practice o akẹ̀yí bọ́lọ̀ lọ́rùn ni o ó sì ti wá débi èdè ok a tún gbà pé èdè ẹ ẹ a ti gbà pé tá a ti dọ́run aláwò ọlọ́run aláwò ẹ ti kó ní kankan náà ni ó dá tá a dọ́run ní tá a lọ́mọ sọnù a lọ́mọ sárábìkì Yorùbá ó parẹ́ gbogbo èdè yòókù parẹ́ ó parẹ́ fárábìkì lọ́rùn Muslim yóò sọ̀rọ̀ ó mọ̀ ó wù muslim kan bá mi sọ̀rọ̀ ní yẹn ṣé o dáhùn orúkọ yẹn ó ní yorùbá ò ló kọ ó ní yẹn àwa náà lè sọ abduljalil abdulgafaru kí àwọn ọmọdé abduljalil kọ́ ọmọdé abdulgafaru ṣùgbọ́n àwa fún ló yorùbá ó ní yorùbá ò ló kọ ó kí yorùbá ni ẹbẹ yẹn kọ mú lọ bọ títí máa ń sọ ni pé níta ìmọ̀ pé àṣà ni wọ́n gbé dání nìyẹn kò kí n ṣẹ̀sì àṣà náà gbé dání wọ́n tún wá fẹ́ fi àṣà orúkọ sísọ wọ́n tún pa orúkọ tiwa rẹ in the next fifty years ta nígbà tá a yìí dé Ọ̀ṣun Ọ̀yọ́ gbogbo oníṣẹ̀ṣe ẹni gbọ́ fáwọn kan mọ́ orúkọ islamic bàbá islamic ìyá islamic ọmọ lẹ́mọ̀ gbọ́ wọn ní fọkọ wọn ó kìkọ̀ òkì ni wọn kọ ọmọ bàbá ọmọ jẹ́ gàfàdọ̀ ọmọ jẹ́ jẹ́ lílì bí o bí o sì mọ lọ nìyẹn ẹ sì pè lẹ́sìn fẹ́yìn tẹ́ ẹ sọ wípé àyè òbó lẹ́sìn mo sọ fún yín o ẹ pè lẹ́sìn àṣà tí wọ́n tán fún wọ́n bá fẹ́ ṣàṣà tí wọ́n fẹ́ gbẹ́sẹ̀ tí wọ́n fẹ́ gbẹ́sẹ̀ àti lórí ni o tó bá ti wá yá ń sìn wọ́n wá ní àṣà Islam ní pé àwọn gbọ́dọ̀ àwòrán kúnlẹ̀ kí ẹnì kankan tá a bá ti wá gbé lé àṣà tiwa lórí òun wá pè lẹ́sìn fún wa pé èyí táwa ń ṣeun ní ìlú ọlọ́run tó dá wa ń dùn sí o gbogbo ìtawà ti táà foríbalẹ̀ fún fátà sí báyìí ọdún ọlọ́run ò dùn sí o èyí tán ń gbé bọ̀ nìyẹn ṣùgbọ́n bí àtọ́pọ̀lẹ̀ bá wá pé yóò ti mọ̀ pé àṣà làwọn náà ń tà fún wa wọ́n fẹ́ fàṣà pàṣàrún ni àṣà tiwa láti lè fi dá wa mọ̀ àṣà tiwa ni nǹkan táwa ní ta lè tàfáyé nǹkan tó ń ta ní tó yàtọ̀ ta tá a lè rí lọ́dọ̀ ẹlòmíì nìyẹn tó wáyé kó fẹ́ fẹ́ àṣà Islam òun ti sókọ̀ Islam òun ṣèdè Islam òun sọ lárúbáwá ó pọ̀ káàkiri ayé bó aṣá ti wá ò mọ̀ lè rí lọ́dọ̀ ẹlòmíì ìkan tá a mọ̀ ní náà nìyẹn nínú àṣà wa tẹ́yìn pé làṣà tẹ́ni kèsì ẹ̀sìn òun náà ni pé káàárọ̀ bá kápọ́n balẹ̀ kí ni ẹ̀ ti wá ba ọmọ Yorùbá jẹ́ ní ìsìn ní tọ́mọ aláwùsọ̀ ò lè ṣe fún ẹ̀míà ìwọ ọmọ Yorùbá sẹ́ni níbi tí yorùbá jẹ́ hypocrite dé tẹ́ pé wèrè ń bẹ lórí ọmọ yorùbá mi dé èdìdìrìn tó sọ pé tó déwájú kábíyèsí ọ̀ní tó yẹ pé kábíyèsí o tó fẹnu yíkan tún mo yíkan sí o wèrè mo yíkan ó tún lórí ìdúró mo yíkan sí o lórí ìdúró fún bàbá tiẹ̀ tó bá déwájú ẹ̀mí àkànò yóò bẹ̀rẹ̀ o tó déwájú ẹ̀mí àsọ́kótó yóò bẹ̀rẹ̀ o sáyé síwájú àdéhùn àwọn bàbá tiwa ó mọ̀ nǹkan kábíyèsí o ọ̀yọ́kọ̀lá fọkànláyé mo yíkan ó tún lórí ìdúró mo yíkan sí o ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ máa dàrú lọ ká máa wò ó bóyá tó bá dọjọ́ iwájú bóyá ọ̀rọ̀ mi ọ̀ ta bóyá kò ní ta á máa wò ó ẹ máa dàrú lọ ẹ máa bà wọn àbáwá jẹ́ ló kọjá lọ ẹ máa gbójú àwọn àbáwá mọ́lẹ̀ lọ àwọn àbáwá náà tún ọ̀pọ̀lọpọ̀ wọn táwọn náà múra wọn bàbá àwọn tí ò lè tí èbí àwọn fún yín lóúnjẹ tí èbí àwọn ní òṣèlú kan fún yín tẹ wá pọ́n wọn lé ju àwọn tó jóni sẹ̀sí lọ tẹ́ ń pọ́n wọn lé ju àwọn ju ju àwọn tí àwọn tó máa yọ ọba àwọn tí ò mọ yọba kọba ládùn mọ pàmò tí ò mọ yọba ju àwọn tó mọ yọba lọ tó bá dọjọ́ iwájú bóyá ọ̀rọ̀ yọ ọ̀tá bóyá kò ní ta á mọ̀ wò bóyá ọ̀rọ̀ tí mo sọ yìí bóyá òótọ́ ni bóyá ọ̀rọ̀ tó bá dọjọ́ iwájú á mọ̀ wò ẹ má bókọ ọ̀nà bàbá mi jẹ́ ṣáàtì gbọ́ ẹ má bàjẹ́ báwọn ẹ̀ á là àfa èyí ń pásítọ̀ ẹ má bàjẹ́ bẹ́ẹ̀ bá ti déwájú ọ̀nà bàbá wa ẹ má fẹnu yìí kọ̀ọ̀tún ẹ má fẹnu yìí kọ̀ọ̀sì ẹ má bójú wọn jẹ́ bí a ṣe yọjú àwọn ọba wa ẹ máa fẹnu yíkọ ọ̀tún ẹ máa fẹnu yíkọ òsì wọn àwọn àdánù mọ́ nínú ti ìdíwájú ọba ládé ọba yorùbá yóò abẹ́rẹ́ yóò abẹ́rẹ́ èbó e, lórí ibú because you you you have to appreciate our our, our king our royal royal olórí burúkú wo. ọmọ yorùbá láǹbá sọ̀rọ̀ àbárà àtà sọ̀rọ̀ ẹjọ́ tìrọ̀ lọ́hùn ọmọ yorùbá láǹbá sọ̀rọ̀. tó ní lọ sílẹ̀ Saudi tó ní lọ sílẹ̀ Saudi kó ní kọba bẹ̀ torí kó ní kí kó sọ fún wọn kí ọba Saudi tó wá fẹ́ tó wá fẹ́ give interview tó wá fẹ́ give you message tó wá fẹ́. give lecture. tó wá fẹ́ give lecture kó ní kọba Saudi sọ English ò lè lọ́ba kó sọ English náà. tó bá bá sọ tó bá bá fẹ́ give lecture tẹ́ ẹ bá fẹ́ gbé sórí kámẹ́rà ẹ lè gbé sórí kámẹ́rà kí ẹ subtitle ẹ ọba wa ń give lecture pẹ̀lú English tẹ́yàn bàbá wa náà dálẹ̀ pọ̀ tí mo là ń sọ yìí ẹ mọ ẹjẹ àti ọmọ ìbá ẹgbẹ ẹjẹ àmọ ìjọba ìbá káàdì mọ ìbá sáwá jẹ lọ ìtàn àwọn bàbá bàbá fílẹ káàdì mọ ìbá jẹ lọ káàmọ ìwò bóyá yóò mọ dá sí àbí yóò mọ bàtẹ apologize to kíni kàdé kàdé àwọn sì give bàbá Yorùbá kí la la jọba kí kíni kíni kí la dé lórí kí la àwọn ọba kí la dé lórí ilé lórí tí bá ṣà ìṣe ìwà ìsọ̀rọ̀ sí gbogbo ohun tí gbogbo nǹkan tó jẹ tó dáa tó dáa tó wà nù àṣà ara àwọn àbá tẹ ká ti mọ rí àwọn àbá náà ò ṣe mọ́ àbá wa gbogbo kẹta eh, tó ẹ gbogbo ẹ̀kọ́ tó ẹ kẹ́kọ̀ọ́ lára wọn àrí kọmọ kẹ́nìkan wa lọ sórí ọjọ́ iwájú ọba ládé ó wá dàgbàjọ àti ìjọba lẹ̀ kọ́nà fẹ́lẹ́fẹ́lẹ́ kábíyèsí o ẹrú kan lápò bọ́ládé o méjì kan tó borí kan òsì lórí ìdúró ọ̀dà àbáwọ̀ ẹ̀jẹ̀ àmọ́jẹ́ ẹ mọ̀ ìbàjẹ́ lọ síbẹ̀ ẹ̀sìn wọn ti gbé dání ẹ gbé ẹ̀sìn dání pé ẹ̀sìn ti yín ni ẹ̀yin lẹ́lẹ̀sìn Yorùbá àwọn òlẹ́sìn tiwa tá a sì mọ̀ pàṣẹ àwa àṣà yín lẹ́yìn tá a fún wa tẹ́pẹ́ lẹ́sìn ẹ mọ̀ bàṣà tí bàbá tiwa jẹ́ lọ ṣùgbọ́n mọ̀ pẹ́jọ́ kan ń bọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa tèmi náà wípé mo gbìyànjú tí mo lè ṣe tẹ́yìn tí wọ́n bá bírọ́ọ̀ṣì ẹ̀yìn ò bírọ́ọ̀ṣì mi wọ́n ti bẹ̀rẹ̀ àti bírọ́ọ̀ṣì mi náà rí gbogbo wa náà ń dí ahọ́n ronú ni wọ́n ti wá fa ọpọlọ gbọ́ ọmọ Yorùbá lọ ọmọ Yorùbá wá dàbí ẹni tó fẹ́ sáré tó ti wá kó lórí tíráàkì ẹ̀ tó ti kó lórí lẹ́ǹtì ẹ̀ tó ti bọ́ sórí ilé òní yóò àmọ́ sí balabala ẹ jẹ́ àmọ́ àwòbọ̀ bóyá bóyá à ń balẹ̀ àbáwá jẹ́ ni bóyá àtúndà yà bá ṣe ni ẹ já máa wò hmm, ẹ já máa wò bọ̀.